So recently, some group of people dressed in military regalia bombarded Oyo State Secretariat. That is in the southwest of Nigeria. They said that they are giving the governor of the state and the secretariat um, some couple of hours to vacate that Yoruba nation must begin. Well, Sunday Gbowo is being targeted. They said Sunday Gbowo is behind this, but you'll be shocked at what you're about to hear. About seven to six years ago, Yoruba nation was not really clamoring. They were a bit quiet. It was the Biafra nation, IPOB, spearheaded by the Kanu. After a while, Northerners and their allies, their alien um, relatives in the Sahel, Senegambia, Mali, and wherever, they thronged into Nigeria via the north. In fact, a governor in the northern part of Nigeria said there is no crime that, in fact, any Fulani or Fula speaking person or whoever that is related or whatever looks alike should be given access to Nigeria and even citizenship. When he said it, nothing happened to that governor. And you know what happened next? We got influx of aliens in Nigeria. They came to the south and the southwest of Nigeria. This prompted Sunday Gbowo to rise up to the task. He understood the assignment. He fought back at this invasion. Why? Because these people became criminals, bandits, kidnapping. They had a singular agenda to hijack the farms in the southwest of Nigeria, in the south of Nigeria in general. People were unable to go to their farms, thereby shutting down agriculture in the south of Nigeria. Well, Sunday Gowe, Yoruba man from the southwest of Nigeria, fought back and this metamorphosed into Yoruba nation. But every struggle will always breed certain characters. A woman came out calling herself Ya Onitiri, Madam Onitiri. She said, Oh, I am Abiola. I am the wife of Abiola. I am this and that. And uh, she came up with this uh, idea of getting Yoruba nation out of Nigeria. She talked about reclamation, proclamation, amalgamation, introduction, engagement. She came up with a lot and she got her own followers. Recently, she said this, and let us watch. Let us watch what she said, and we will see what Sunday Adeyemo Igbowo has to say. People ni genius people ni sovereign people ni ethnic nationalists ni wa, wípé ká kúrò nílẹ̀ Nàìjíríà. A dẹ̀ ti November twenty twenty twenty two ní èní tó jẹ́ ọjọ́ kejìlá oṣù kẹrin twenty twenty four ìyẹn jẹ́ April twelve twenty twenty four ìpè ní èní yìí pé ká kúrò pé ayé sọlẹ̀ sórí ìsan omi tí ò rì pẹ̀lú agbára tọ́lọ́run fi ta sánmọ̀ bí ẹni ta aṣọ pẹ̀lú agbára tọ́lọ́run fi dá ọ̀run méje lẹ̀ méje ayé àti ogun tó wà nú pátápátá tó ní ohun òṣùpá ìràwọ̀ kó máa ṣe ìmọ́lẹ̀ ayé òkúta ayébíyé kó máa ṣe ìmọ́lẹ̀ ìsàlẹ̀ èmi mo dúpẹ́ ní Abíọ́lá mo proclaim sovereignty democratic republic of the Yoruba, ní èní ọjọ́ jímọ̀ ọjọ́ kejìlá oṣù kẹrin twenty twenty four láti èní lọ ilẹ̀ yorùbá ó bẹ̀rẹ̀ ìjọba tiẹ̀ ó bẹ̀rẹ̀ ìlú tiẹ̀ ó become newest nation in the world káàkiri àgbáyé yorùbá ó dorílẹ̀-èdè tẹnikẹ́ni ò takò tẹnikẹ́ni ò sọ pé kò rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ ni ó ṣe bẹ́ẹ̀ ni ó ti wá sí ìmúṣẹ àṣẹ tọ́lọ́n fi dá ogun tó dá tó ní kó máa bẹ ó sì ń bẹ àṣẹ náà ọmọ yorùbá ní èní democratic republic of the yorùbá ó bẹ̀rẹ̀ ìjọba adelé ó ní sovereignty ẹ̀ ó bẹ̀rẹ̀ agbára ìjọba ẹ̀ láti èní lọ. èmi mo dúpẹ́ onítìrí abíọ́lá mo tún tún sọ lẹ́ẹ̀kan sí ọmọ yorùbá indigenous yorùbá descent ni mí ọmọ yorùbá ni mí opó olóògbé nko abiola ni mí ọmọ onítìrí èkó ni mí pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run pẹ̀lú agbára tọ́lọ́run fi ń jẹ́ èmi ni pẹ̀lú agbára tọ́lọ́run fi ń jẹ́ àìkú pẹ̀lú agbára tọ́lọ́run fi ń jẹ́ àìrí pẹ̀lú agbára tọ́lọ́run fi ń jẹ́ àìní ìpẹ̀kun pẹ̀lú agbára tọ́lọ́run fi ń jẹ́ àìní òpin pẹ̀lú agbára ìyìn ògo ọlá ọlọ́run ní èní yìí mo proclaim ilẹ̀ yorùbá mo issue proclamation notification publication annunciation pronunciation sovereignty democratic republic of the yorùbá láti èní lọ democratic republic of the yorùbá láti èní lọ democratic republic of the Yoruba. ó di nation ó ní sovereignty ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ṣe ìjọba ẹ̀ láti èní lọ bẹ́ẹ̀ ló ṣe rí o kò yí padà àwa sọ pé gbogbo orílẹ̀-èdè káàkiri àgbáyé wípé kán wípé democratic republic of the Yoruba is a new nation newest nation in the world number fifty five in Africa Our indigenous people mo kí wa pé a kú oríire ọjọ́ òní nítorí ọlọ́run ṣàánú fún wa torí ọlọ́run àánú ẹ̀ dúró títí nínú ayé wa ààrẹ àánú gbà a ṣe declaration níjọ́ Sunday November twenty twenty twenty two a ṣe reclamation níjọ́ Sunday December eighteen twenty twenty two pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run pẹ̀lú àánú ọlọ́run pẹ̀lú ìjẹ́kan ọlọ́run a ṣe proclamation ní èní Friday April twelve 2024 pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run ó ti wá sí ìmúṣẹ o ìjọba délé ti bẹ̀rẹ̀ kò sí tó yí padà mọ́ ọmọ yorùbá ò bójú wẹ̀yìn mọ́ wájú wájú ni òkè òkè là ń lọ lórí ilẹ̀ alàyè yìí pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run a ní sovereignty wa a ti bẹ̀rẹ̀ ìjọba wa ọlọ́run ti ṣàánú fún wa àti rí àánú gbà mo congratulate gbogbo ọmọ yorùbá o gbogbo indigenous yorùbá people pátápátá iyp ti democratic republic of the yorùbá mo kí wa a kú oríire ọlọ́run ṣàánú fún wa ààrẹ àánú gbà ká máa ran ọlọ́run nígbà gbogbo ká máa fọpẹ́ ká máa fi ìfọlọ́run gbogbo ìgbà tá a bá ti ń rí àwọn nǹkan tó dáa tó dáa tọ́lọ́run ṣe fún wa ẹ jẹ́ ká máa yin ọlọ́run ká máa fọpẹ́ fún ọlọ́run ní gbogbo ìgbà ṣẹlá ọmọ yorùbá YYP àǹfààní tó pọ̀ gan-an a máa bẹ̀rẹ̀ sí rí ní kíákíá oríṣiríṣi oore oore nǹkan tó dáa lákọ̀ọ́kọ́ àwọn kan kan wà tó yẹ pé tí àwọn ọmọ YYP tán bá gbé wọ ilẹ̀ yorùbá duty free ni o gbogbo ẹ̀ la ṣì máa ṣàlàyé gbogbo bá ọmọ yorùbá ṣe máa rí owó láti fi ṣe business láti fi ṣoko gbogbo ẹ̀ láti máa ṣàlàyé gbóore tó pọ̀ ó ń bọ̀ fáwọn ọmọ yorùbá torí a ní control over resources wa a ní control over destiny wa pẹ̀lú àtìlẹyìn ọlọ́run a pé gbogbo ìlú lágbàáyé kí wọ́n mọ̀ wípé yorùbá ó ti di democratic republic of the yorùbá the newest nation in the world àti dorílẹ̀-èdè o so long live iyp long live diy democratic republic of the yorùbá kọ́lọ́n kó bless kọ́lọ́n kó ṣàánú orílẹ̀-èdè yorùbá tiwantiwa. ṣùgbọ́n tá a bá ti gbọ́ yorùbá nation yorùbá nation tààrà ọ̀kọ́ ronú lọ sunday ìgbòho olóyè sunday adéyẹmọ sunday ìgbòho hmm. ni àkọ́kọ́ ronú lọ bó la ṣe á ṣe yẹn wá jákèjádò àgbáyé olóyè sunday adéyẹmọ ìgbòho wọn sí nàìjíríà ṣùgbọ́n wọn ti wà lórí ètò báyìí báyìí báyìí báyìí ẹ jẹ́ kí wọ́n bá wa sọ̀rọ̀ ẹ ló sà hello sir sẹ́yìn gbọ́ mi sir. Ah, ah, a ah gbọ́ yín dáadáa báyìí. fún mọ́kùnrin báyìí sókè. a ti yín òkè. Eh, mo kí bàbá aláàjì orí ọmí àti gbogbo àwọn bàbá mi tó wà níbi program yẹn ọlọ́run níjẹ́ kójú tì ọlọ́run mo wà pẹ̀lú yín. Eh, mo kí gbogbo ọmọ yorùbá káàkiri gbogbo àgbáláyé mo á fi kíkí ọlọ́run mo fi parí ẹ̀ ọlọ́run bá tó lágbára lórí gbogbo wa orúkọ mi ni sunday adéyẹmọ tí gbogbo mọ̀ sunday gbòó lórí ọ̀rọ̀ ohun tó ṣẹlẹ̀ ní sẹkírátì ní Ìbàdàn ní àná eh, báwa ṣe ń ṣe Yorùbá tiwa nìsan tiwa kọ́ ni àwọn yẹn ṣe ṣe tiwọn yẹn èmi ò mọ kankan pa ẹ̀ mo dẹ̀ nígbàgbọ́ pé bàbá mi bá ń jẹ́ Akíntóyè wọn mọ́ ẹni tí ń pa ẹ̀ gbogbo àwa tá a jọ kóra wa jọ tí ní káàkiri ó mọ̀nà bọ̀rọ̀ tá là ń ṣe Yorùbá nìsan tá à ń jà fẹ́tọ̀ gbogbo ọmọ Yorùbá ẹnìkan kan ò mọ̀ ń pa wọn tán lọ sí ẹ̀ èsì báwa ṣe ń jà fún ẹ̀tọ́ tiwa nìyẹn ẹ̀rí péjọ ta nígbà tí Buhari gan wà ń bẹ tó jẹ́ Fúlàní kò síbi àlọ secretariat àyàbáràkì ọlọ́pàá àyàbáràkì sójà à ń bọ́ síta láti ṣe rálì ẹ̀hẹ́ láfta tí mo lọ gangan tí mo dé à ń ṣe rálì yẹn káàkiri láti béèrè fẹ́tọ̀ wa ni pé Fúlàní ò lè àlè kí Fúlàní mọ̀ pa àwọn bàbá wa pa àwọn fámìlì wa kan mọ̀ jẹ kẹ́ni kankan lè lọ sọ́ni kò ohun táwọn ń jà fún nìyẹn ẹ̀hẹ́ so ìjọ ìba tí wọ́n dẹ̀ ń ṣe ń gbà ẹ́ rí pé gbogbo agbára yẹn Fúlàní nìkan náà kó síbẹ̀ kò sí Yorùbá kankan bẹ́ẹ̀ wọ́n kàn ń ṣe bó ṣe wù wọ́n ni bí àwọn bá para wọn lọ́hùn tó ń bá pààyàn tó ń ṣe gbogbo tó ń ṣe tán wọ́n tún náà fún ọ ní amnesty lórí àwọn tó pa so gbogbo nǹkan tí àwa kọ́ngbà yẹn ta fi jáde pẹ̀lú gbogbo bàbá abájá kí tó àtàwọn àgbààgbà tó wà pẹ̀lú àwọn ọba tó support wa ń gbà yẹn pé kó ti tó báyẹn kí wá ṣe é pé káwá kóra wájọ káwá lọ nú ọ́fíìsì àwọn honorable secretariat tẹ́lẹ̀ pé ẹ̀yà wèrè tọpọ lọ́ndún ẹni yẹn ẹ rí i pé àwọn tó lọ yẹn tẹ́ bá wọn dáadáa ẹ rí i pé aláìsàn ni wọn wọn gbádùn àtẹ̀jẹ́ tó jó lórí wọn tó lóhùn lòún ẹ rí pé inú ọgbà àwèrè lẹ́yìn kí wọ́n tó mọ tọ́jú wọn ṣé bí wọ́n ṣe máa ń gbòmìnira nìyẹn ẹ wá lọ́fíìsì àwọn nẹ́rẹ́bù ẹ wá lọ jókòó ẹ ta fúlàgì ẹlẹ́yìn Yorùbá nìsan láì ya wèrè ẹ rí pé ọpọlọ ń dùn wọn dáadáa so mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá kan fọkàn sí irú àwọn ìran dáadáa báyìí mo dẹ̀ fẹ́ kí ìjọba àpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n investigate wọn dáadáa wọ́n dẹ̀ rí kí wọ́n múrú àwọn ìran dáadáa tó ń rán wọn rúṣẹ́ jákujàku báyìí láti mọ̀ fi dá wàhálà yẹn bí ìgbà tẹ́yẹ kan dà lórí lèmi rí yẹn sí tá a bá fẹ́ ṣe gbogbo rálì wa à ń sọ ti gbogbo ayé ọgbọ gbogbo ọmọ yorùbá dẹ̀ máa gbọ́ àjọ fọwọ́pọ̀ ni tájọ jáde tán láti béèrè fẹ́tọ̀ wa ni kì í ṣe pé àwọn kan máa kóra ọjọ́ bíi mẹ́jọ ẹ wà lọ wọ kàkí sójà ẹ wà ṣe ẹ mọ̀ tẹ kú ẹ lọ ẹ ti mọ̀ gógóró ẹ lọ fàgbóyó ẹ wà lọ ní ọ́fíìsì àwọn ẹ kẹfẹ́ jẹ mọ́ka àwọn ẹkún bẹ́ẹ̀ tó fẹ́ jalè wọ́n kẹfẹ́ jí nǹkan tẹ̀tẹ̀rẹ̀ àwọn èèyàn ṣe yorùbá nìsàn wọ́n ṣe yorùbá nìsàn wọ́n kẹfẹ́ lo lẹ́fù pé yorùbá nìsàn yẹn pọ́pùlà ayédèmọ̀ àwọn tó wà ń bẹ̀ láti fi hùwà burúkú ni láti fi borúkọ wa jẹ ni ṣé ọlọ́run ní borúkọ tí náà jẹ ọlọ́run dẹ̀ ní jẹ́ kílẹ̀ yorùbá ó bàjẹ́ ọlọ́run dẹ̀ jẹ́ kí ọlọ́run gbòmìnira tó yẹ fún yorùbá láti ọlọ́run kì í ṣe pé irú lẹ́fù dáadáa táwọn ẹ̀kọ́ kiri àwọn ọmọ gángan gba èmi àti bàbá àti gbogbo atájọ́ sí yorùbá nìṣẹ́ káàkiri àmọ́ ẹni tí ń pa ọtọ́ sí yẹn rárá so ẹ ṣe mo dúpẹ́ gan ẹ ni is there any breakout táwọn kan ti yapa kúrò lára èyí tẹ́yìn gbé lọ́wọ́ nǹkan tí mo wà nínú prison bẹ̀nẹ̀ yẹn hmm. obìnrin kan bẹ tó ń pè ní tó ní òun ìyàwó Abíọ́lá Onítìrí mi ò mọ ìyá yẹn mi ò rí màdàmù yẹn rí òun náà káwọn kẹjọ tó lóun náà ń ṣe Yorùbá nìsan òun ló lead àwọn group àwọn tó wà bẹ̀yẹn lánàá hmm. yẹn wọn kò bẹ̀yẹn ní adúpẹ́ mo dúpẹ́ Abíọ́lá ó lóun ìyàwó Abíọ́lá ó ní òun ìyàwó Abíọ́lá mi ò hmm. mọ o so òun ló ní àwọn group tí wọ́n wà sẹkírìàtì lánàá yẹn àtàwọn alátìlẹyìn wọn àwọn náà eh. ti dá dúró Yorùbá nìsan tí wọ́n àwọn náà ń pera wọn ní òmìnira twenty twenty two bí ṣe wọ́n wí nìyẹn òmìnira twenty twenty two mo ti sẹ́ndì fídíò rẹ̀ ní aṣọ tó pè mí wọlé mo ti sẹ́ndì fídíò rẹ̀ ẹ̀rígbà tó declare tó lóun ti gba orílẹ̀-èdè yorùbá fídíò yẹn náà wo mẹ́ẹ̀ lè post ẹ̀ gbogbo ìhó rí ah, mo ti ah. sẹ́ndì ẹ̀ sí ọmọ tó wà ń bẹ̀ ẹ wo fídíò ẹ wò. ó lóun ti gba orílẹ̀-èdè yorùbá. ó lóun ti gbà ẹ play fídíò yẹn bẹ̀ ẹ máa rí fídíò yẹn lọ ọmọ tí mo sẹ́ndì ọmọ tó pè mí ẹ̀rí fídíò yẹn. Eh, eh, eh. kódà wọ́n tún fún wọ́n fún gọ́vùnà Gọvanọ mama kó tó ń ṣe o dáa ah. wọ́n ti sọ wọ́n ẹ̀rí fi sẹ́ni gbogbo ẹ̀ sọ́mọ yẹn. ó tún ti sọ̀rọ̀. Mm-hmm, mm-hmm. Ah. Mm-hmm. kí tó ní mo ti sẹ́ndì ẹ̀ sí ẹ̀ Ha, gan. Ah, gan ni o ta ló ń bá a sọ̀rọ̀ yìí sà. orúkọ mi ni Sunday Adéyẹmọ tí gbogbo yẹn Sunday Igboho o fọ́ọ̀sì mi ò ní pé yẹn ṣẹ̀ṣẹ̀ ń dà ọ̀tẹ̀ honourable speaker ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ fẹ́ bí wọ́n nìkan yọ wọn ni pé chief ṣé ẹ rò pé kinní yìí ó ó ó ti bà yín ní orúkọ jẹ́ díẹ̀ tàbí pé ipa tí yóò ní nínú ẹgbẹ́ tí ipa ipa yẹn má lè pọ̀ kí kú bí a monumental damage kí ni nǹkan tẹ́ ẹ rò. kò borúkọ wa jẹ́ kò dẹ̀ nípa kankan tó lè kó ẹgbẹ́ tiwa àwọn ò lè jáde ní méjì mẹ́ta a lè jáde ní mẹ́wàá ẹ̀yin náà mọ̀ hmm. pé tá a bá fẹ́ jáde àjà èrò ọ̀tẹ̀lé wa rárá a lè ní twenty thousand people èrò ọ̀lọ́mẹ̀ rárá nìyẹn àwọn kan wá kóra àwọn jọ bíi mẹ́wàá wọn làwọn yorùbá nìsà ayé mọ̀ púpọ̀ lọ́ndọ̀ àwọn yẹn nìyẹn ẹ wá lọ́dún secretariat ẹ lọ́wọ́ ajá kiri ọ́fíìsì ọ̀nẹ́rẹ́bù ẹ kẹ́ mọ̀ pé wèrè gidi kí wọ́n ti dàrú. wọ́n wá yìnbọn bí ìgbọ́n wà lójú ogun. ẹ wá yìnbọn bí ìgbà tẹ́ ń so tẹ́ ń ọyá rusi mi kí rusi ẹ láì yá wèrè. ẹ̀rí bẹ́ẹ̀ ṣe mo láìkí eh, bàbá fàtàwọ̀ ṣe ní ọ̀rọ̀ tí wọ́n sọ lánàá yẹn pé àwọn rò ti àwọn tí wọ́n mu drug ni àwọn ọ̀kan àwọn pín yẹn kan gidi in fact bàbá yẹn kọ́ ló jẹ́ mi ogun pẹ̀lú ọ̀tọ́ ẹ lọ́wọ́ ajá kiri ọ́fíìsì ọ̀nẹ́rẹ́bù ẹgbẹ́ mọ̀ pé wèrè gidi tí wọ́n ti dàrú. wọ́n wá yìnbọn bí ìbọn wà lójú ogun. ẹ wá yìnbọn bí ìgbà tẹ́ ń so tẹ́ ń dẹ́gbó tẹ́ ń dẹ́gbó ọyá rusi mi kí n rusi ẹ láì ya wèrè. so ẹ̀rí bẹ́ẹ̀ ṣe mo láìkí eh, bàbá Fatai Hussein ní ọ̀rọ̀ tí wọ́n sọ lánàá yẹn pé àwọn rò pé àwọn yẹn wọ́n ti àwọn tí wọ́n mu dúrọ́ọ̀gì ni àwọn ọ̀ka àwọn pín yẹn kan gidi in fact bàbá yẹn kọ́lọ́ jẹ́ mi ogun pẹ̀lú ọ̀tọ́ sọ yẹn mo láìkí ẹsẹ̀ yẹn wọ́n láwọn rò pé àwọn tọpọ lọ́ndún torí wọ́n ti dàrú ni because àwọn yẹn àwọn ọ̀ka àwọn kẹ́ni torí wọ́n pín pẹ̀lú nǹkan táwọn àṣẹ yẹn Ah, inú wa dùn bẹ́ẹ̀ ṣe tètè jáde tí ẹ sọ̀rọ̀ yìí ẹ dákun ẹ má dákẹ́ o torí pé abanilórin jẹ́ kí ìbá ní ìgbé bá a ṣe dáa hmm. ẹ má dákẹ́ ẹ ṣe gan ni o ẹ ṣeun. Welcome back. Now, it is clear, according to Sunday Adeyemo Igbowo, that he is not involved, neither is Professor Banji Akitoye involved in what happened in Oyo State, Nigeria. that he had not given anyone any go ahead, neither did Professor Banji Akitoye give anyone any go ahead to invade the secretariat over your state. Well, majority of those that uh, did that have been arrested and uh, they have been questioned. At the end of the day, it is clear, according to what Sunday Gbowo is saying, that Onitiri is the one who sent out this group of people to do what they did. Now, let us go back memory lane. Who is Onitiri and what is her connection to um, late MKO Abiola, a man who was mysteriously taken out in the custody of the military government in those years after he declared himself um, president of Nigeria, um, claiming that he won the election. Now, Onitiri was one of the women that had a child for MKO Abiola, and uh, she puts herself as wife to MK Abiola. She said that she has been on this struggle, um, Yoruba nation struggle, ever since they refused um, her husband to be the president of Nigeria. And she said that uh, she has the um, she has the, the qualification to contest. She has a qualification to be president of Yoruba Nation. She has a qualification to, to stand and fight for Yoruba Nation. Now, that's not a problem. Anyone can rise up with his own or ideology to do what they need to do. But the thing about it is this majority of these people, apart from Sunday Igbo, who was on ground, majority of these people, apart from Nnamdi Kanu, um, who um, was extraordinary. Indeed, you know, he was taken out. There is something I say about many of them. That's what I'm trying to say. They keep themselves safe, and they keep they keep giving the order. <laughs> and those that are on ground are the ones that will face it. And she has said it one time that uh, uh, definitely, if you are to regain, if you are to reclaim, people will lose their lives. But he um, he or she who loses her life should know that they lost it for something good. But she has an idea, and this idea will not bring about uh, anyone losing their lives. But unfortunately, um, what happened recently, um, it's a little bit uh, like, um, I mean, Sunday Go is saying that woman is a fraud. That woman does not have any sense at all. That woman is uh, foolish. I have never met her. And this is not how we go about our own. Um, we tell everybody and everyone is aware if there is going to be a protest or anything or rally, it will not be something secret. We will talk about it. We will all agree. Recall that that protest or let us say rally was about to happen in Lagos um, when the government, that was sometimes July, when, when, when Buhari's government struck at Sunday Bowl and uh, he was lucky to have escaped. Some people lost their lives. The rally could not hold proper in Lagos State. It could not hold proper in Lagos State. Now Sunday Gbowo returned back and then he still he still he still he still he did talk of Yoruba nation and afterwards he left Nigeria back to the to the I think um, Germany or UK he, he, he left to, to to to Europe and he's saying I'm not part of this I am not somewhere commanding people to go and occupy Oyo State Secretariat that Iya Onitiri or Abiola Onitiri or whatever she calls herself, according to him, and uh, he has no business with that woman, that she's the one who is um, behind this one and she should be arrested, meaning she should also face um, what he has faced. I don't think Onitiri will ever come back to Nigeria. I don't know where she is. Um, no one knows the exact point or location that she is. Is she in Africa? Is she in Europe? Most of the times, most of the I think she'll be either in America or in the UK. We don't know uh, where she is exactly, but uh, what we heard is that she has declared herself the president of uh, the Federal Republic of Yoruba Nation, and that uh, she has sworn in certain people um, in their room um, to be the governor. Or, or representative somehow, or the prime minister, something like that. Well, Sunday Go has issued that disclaimer. I am not involved. I'm not behind this. This is not how our own movement is. This is not our own Yoruba Nation. Yoruba Nation will be gotten, but this is not me, not Professor Banja Kintoye. We have no business with this. She is the one doing this. Simple as ABC. I'm kind of thinking that uh, she got on this Yoruba Nation um, as a result of the anguish or pain that she had back in those years when Abiola was taken out. And she also saw the movement, how fervent people are on it. So how, how, how fervent it is. And she also got on it. I think that's what she did in the hope that she'll be able to channel her energy into it. Uh, how much money she got from it, that I do not know. Was there any donation? I don't know. But what I know is that she talks a lot about reclamation, proclamation, amalgamation, induction, introduction, settlement, resettlement, reclaiming, reclamation, declaration, affirmation. She says a lot of these things, and um, I don't think that there is any way to get Nigeria to split apart easily uh, by just saying any of these things. You see, those that want Nigeria to remain together as one, they are still alive. These are the um, foot soldiers or the, the, the, the instrument of the colonialist. Many of them believe that Nigeria should remain as one because of the resources that are littered in different parts of the world, of Nigeria. Some of them have reasons why they want Nigeria to remain as it is. The thing is this, it's not working. That is the truth of it. It is not working. Nigeria is not working. And breakup of Nigeria might help certain region develop. But then these regions will also have problems. For example, there is nothing like Biafra as at today. There is nothing like Biafra. That ideology is not going to work. Even back then, the ideology of Biafra did not work because there are certain people who have oil on their land, the South South, who were not ready to be part of Biafra. They don't want to be part of Biafra. They don't want an Igbo dominated Biafra that will want to muscle on them with what they have and they know it's going to result into conflict so they don't want it like we are not going to share we don't we don't have any culture with you guys our language is different in fact even if you say there is similarity we don't want to be your brothers that's the kind of world that we are so talk about biafra it's not going to be possible that asari dokuba and his kinsmen his ethnic group we want to join with Inam the Kanu's group no it's not going to work it will never work. It's not going to work. So the Igbos can as well take their five states and form their own where they speak same language. Any country that wants to break apart and they do not speak same language, it will not work. That is why the idea of Nnamdi Kano IPOB is dead on arrival. It's not going to work. It will never work, regardless of the passion um, anyone has about it. You have to think clear. You don't want to break and then begin problem it will be an implosion. You must be a nation that speak same language, not culture. Culture can be borrowed. Culture can be copied. Culture can be borrowed. Culture can be copied. You see? So those that speak your language and it is ingrained in their culture, those are the people that you should stick together. So the Igbos can stick together. Then in the southwest of Nigeria, um, they speak one language, but we are seeing some people say that they are not sons or daughters of Odudua and that uh, they are not Yorubas and that, but there are few, maybe one or two um, parts here and there, you know, but it's not as complex as the southeast of Nigeria. So, guys, what do you think about this? Sunday Go has issued a disclaimer. Drop your comment, like, and share. See you in the next update.